الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فún Ọlọ́run ọba Ọlọ́run ọba tí ó ṣe rọrùn fún wa láti tún máa bẹ lénìí Ọlọ́run ọba náà la dúpẹ́ fún bákan náà a máa tẹ̀síwájú lórí ètò wa ètò àlìdáyà afa eléyìí tá a ti ń gbé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn sáàyànjú ẹ̀ lóní ọ̀ràn àbí Allah subhanahu wa ta'ala àwọn ṣéèkì wa tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ kọ́lọ̀mbà kí ó bá fún wọn látùbọ̀tán dáadáa pẹ̀lú ògo ọlọ́run ọba a máa tẹ̀síwájú lórí àkọlé tí à ń pè ní arúkúyàtò ṣẹ̀ráyà wa fawaiduha kí là ń pè ní rúkúyà eléyìí tí ẹ̀sìn fọwọ́ mú eléyìí tí ó bẹ́sìn mu àti kí làwọn àǹfààní rúkúyà náà a máa gbá àwọn àlàyé yìí lẹ́nu àwọn ṣéèkì wa fadilatu sheikh Qamaruddin Yunus akóredé hafizahullahu ta'ala wa ra'ahu falyatafaddal mashkuran mahjuran min Allah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́run bá wa aṣáfi ọba tí máa fún yàn níwòsàn ṣáfi kullil amrad ọba ìlọba tí ọmọ mú gbogbo yàn náà àárẹ̀ tí ń bẹ lára yàn tí máa mú lọ abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọlọmọ́sà sàdẹ́kùn àláfíà wa kọlọmọ́ lọ́pọ̀ lọ́rún kọlọmọ́ bà wa jẹ́ kọ́lọ̀mọ́jẹ́ wọn máa gbé wa dìgbàdìgbà káàkiri kọ́lọ̀mọ́dá wa dùbúlẹ̀ àárẹ̀ kọ́lọ̀mọ́bà àlá kọ́lọ̀mọ́jẹ́ ajẹun ọ̀tá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ti ń fún gbogbo ẹni tí kò gbádùn tára ní lálàáfíà ọba náà lọ́ba tá a dúpẹ́ fún gbogbo èyí tí ń bẹ lára ẹni kọ̀ọ̀kan wa ní àmúdi ọlọ́mọsábà wa mú kó wasalaatu wasalaamu alalimabahusi láàánú fún gbogbo àgbáńláyé sayidina muhammadin ona lanabiwa muhammad wa ala alihi wa sahabi ajma'in àánú náà kọ́ bá wọn ará lera àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yẹ ma yá mi nínú ẹ̀sìn wa èyí ta fẹ́ gbéyẹ̀wò òun náà ni àrúkọ́yàtò ṣàrí'íyá wa àdábòha wa fawaiduha àkànṣe àdúà fẹ́ni tí àdánwò bá báyẹ̀kọ́ ma ṣe fún rẹ̀ àbí ká máa ṣe fún tí wọ́n pè ní rúkìá gbogbo àwọn làá máa gbọ́ pé ẹgbẹ́ lọ́dọ̀ àwọn rúkìá ẹni wọ́n ṣe rúkìá fún tí wọ́n ti ṣe rúkìá fún rúkìá àdúrà ni wọ́n ń pè bẹ́ẹ̀ àmọ́ àdúrà ilé ìyá máa ń ṣe nígbà tí wàhálà bá dé nígbà tí èèyàn bá láǹfààní àti lè dá sàdúrà fúnra rẹ̀ látara àwọn àdáwò kan tó ti bá wọ́n wà ní ẹ̀sùn rúkìá fún ṣe rí lókèyà yìí ó ní bùkátà ságbọ̀yé nílẹ̀ yorùbá táwa wà yìí àwọn ẹ̀kọ́ tó wà fẹ́ni tí wọ́n fẹ́ ṣe lókèyà fún àtẹni tí ń ṣe lókèyà fún yàn lẹ́yìn náà àwọn àǹfààní wò lọ́wọ́ àǹbí kéèyàn máa ṣe lókèyà. mimma la shakka fihi anna al-insana mubtala fi hadhihi ad-dunya bi anwa'il bala lẹ́yìn tí a ní tara من الأمراض والأسقام والهموم والغموم وقيد الأعداء وأشرار الشياطين والجن والمس والسحر والعين وغير ذلك nínú àwọn àdánwò tí máa báyàn nínú àwọn ààrẹ ọlọ́jọ́ gbọ́rọ̀ ẹlòmíràn máa sáré lọ́dún mẹ́wàá lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún iṣẹ́ ń bẹ lérí ibùsùn tí ó lè gbápá tí ó lè gbẹ́sẹ̀ ẹlòmíràn bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n ọba àlá ọlọ́wọ́n ọba ọ̀dánwò pẹ̀lú ká alìjànú wọ ara rẹ̀ alìjànú ọmọ wa fìtínà rẹ̀ yóò máa dà á láàmú ẹlòmí ọmọ pariwo a ní ntami ntami nromi ntami nromi ìsìntà lóòótọ́ nro lóòótọ́ wọ́n gbé lọ síbi tí wọ́n lóògùn kò ní lójútùú ẹ̀rẹ̀ ọmọlúwàbí tí ó bọ̀rà sí òhò tí ó ma jáde tí ó ma rìn káàkiri ẹ̀rẹ̀ ọmọlúwàbí tí ó ma ṣubú lẹ́mẹ̀wàá bí sí ń ṣubú ní ọmọ ni wọ́n ma jí lọ́tọ̀ nígbà míì àlìjẹ̀nú yóò dá wa lálẹ́ sínú ìsẹ̀míyàn látara kí yẹn máa rorò kúrò gbogbo èèyàn ní ọmọ sí anágbẹ́já ń sehun tàmàdó ń sehun ogun dílé gbogbo gbàdán máa rorò kúrò sí rẹ̀ gbogbo gbàdá sẹ́tánì ó máa gbé àwọn èrò burúkú sí lẹ́mìí tí ọmọ wa sọ fún yín pé wọ́n para wọn o wọ́n para wọn o bẹ́ẹ̀ bá múra sí yọ padà lóòótọ́ ẹlòmí àkóso kanga ẹlòmí àbọ́sọ́mi ẹlòmí àjánà mọ́tò lẹ́nu ìgbàlejò àlìjànú yìí ọfẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀sìn wa ẹlòmíì gbogbo tọ́lọ́wọ́n bá aláàní ọmọ ṣe pé tọ́ba ṣe yóò sórí ibú òun ní ọmọ wù ú ṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbangbangbangba tí ìdààmú bá ti wá bá ọmọ èèyàn tó nítorí wá ṣàdúà ṣàdúà tádùà rẹ̀ ò tí gbà àbí bẹ́ẹ̀ sì kọ́ làákàyè tá a fi ṣàdúà ó ti sá lọ lérí ẹ̀ kọ́dà ẹlòmíì yóò jòkó àdúà yóò lóun fẹ́ ṣàdúà yóò sì tún sùn padà látara ṣẹkẹṣẹkẹṣẹ ìtọ́ yóò máa sọ fún yín pé àdúrà gan ọ̀rọ̀rùn fún un láti ṣe gbogbo àwọn tádàwọ̀ bàbá yìí wọ́n ní bùkátà sí káwọn kan ràn wọ́n lọ́wọ́ nínú àwọn mùsùlùmí táwọn máa dúà sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn làákàyè tá a fi ṣàdúrà kò sì lè rí wọn mọ́ ìmí gan onílàákà inú àmọ́ òròjú láti ṣàdúrà ó ní ọlọ́run fi dánwò àṣetáni ọmọ sọ fún pé ọ padà sí ọ padà sí títí tí nǹkan fi bàjẹ́ máa la nígbà míì sì ní èèyàn fún rárá rẹ̀ ilẹ̀ yẹn wà tọ́fà fún rẹ̀ látara ìmọ̀ jòkó tẹ́tẹ́rẹ́ nígbà míì sì ni èèyàn ní ọ̀fà àkóbá fún rárá rẹ̀ látara ìgbé àwọn àdúrà tó yẹ kó máa ṣe tábúrú òfin ní ìṣẹ̀lẹ̀ sí látara pé yóò gbé sílẹ̀ الرقية الشرعية دعاء يدعو به المرء يحسن به نفسه وينفث على يديه أو بدنه أو على ما يرقيه بآيات قرآنية أو الأدعية الواردة òun náà ni àdúrà tó níbàmú pẹ̀lú sẹ̀ríà tó jẹ́ pé ọmọ èèyàn yóò máa ṣe fún rẹ̀ èèyàn máa ṣe lókè fún rẹ̀ téèyàn ọmọ fi súra téèyàn ọmọ fi dira téèyàn ọmọ fi gbáradì kábúrò ọmọ bá ṣẹlẹ̀ síyàn ó ní bùkátà sí èèyàn máa fatẹ́gùn sí ara ẹni tá à sí àbíkọ́tọ̀ òun náà kọ́ máa fatẹ́gùn sí ọwọ́ rẹ̀ yóò máa wá ka àwọn àyà kan tí ànábì wa sallallahu alaihi wasallam tó ti júwèé fún wa yìí pé ẹ máa kà á bẹ́ẹ̀ bá kà á sí ẹni tí ò gbádùn láyọ̀ gbádùn bóyá àrùn ara níṣe ni àbí àrùn ọpọlọ àbí àrùn ẹ̀mí wọ rúkìá kìtìmán àwọn àlùfáà wa ní iṣẹ́ rí rúkìá yìí ó pín sọ́nà méjì àrùkìá tó lè wí kọ ìyá rúkìá tó jẹ́ pé èèyàn máa ṣe fún rẹ̀ tó jẹ́ pé òun ni yóò máa dáàbò bò kádàáwò kọ́ mọ́ba wọlé àbí àrùkìá tó àṣìfà ìyá àbí rúkìá ẹlẹ́ẹ̀kejì òun náà ni rúkìá téèyàn máa ṣe tó jẹ́ pé àdánwò ti dé rúkìá yìí lè yóò ṣe tọ́lọ́wọ́n fi kádàáwò náà kó fún yàn arúkọ umuman ya'rifu al-arabu fil jahiliyya qabla al-islam kama sadua sẹni tí wàhálà bá tí ó gẹ́tì ara ẹ̀ mọ́ tí ó lójútu ara ẹ̀ mọ́ àwọn alárúbáwá náà máa ń ṣe kánábì òtó de kí islam òtó de anabi sallallahu alaihi wasallam ó jòkó lẹ́njọ́ kan làwọn sàhábà náà wá bá a pé ìrìn ànábì àwa ní àwọn ohun kan táwa máa ń fọ́ o a ní àwọn àdúrà kan táwa máa ń ṣe anabi ní a'ridu alayya riqakum ànábì ni ẹlẹ́ kó gbogbo àwọn àdúrà yìí tẹ́ máa ń ṣe ẹjìn wo ọyẹ máa kà kí n máa gbọ́ lábàṣàdé rúkọ mọ́lẹ̀mú tẹ́kùn ṣèrìkà ànábì ni kò sí tó burú níbi àdúrà téèyàn ṣe tí ò ní ṣe pẹ̀lú ẹbọ òpè ayé òpè àjẹ́ òkè àwọn arúmọlẹ̀ òpè ṣéwù òpè màláyíkà òpè ànábì ọlọ́run òpè àlìjẹ̀nú kankan òpè sùn òpè àwọn ayé òpè àwọn àjẹ́ ọlọ́run nìkan ló ń pè ànábì ni èyí tó bá ti jẹ́ bọ ẹ̀fìn yẹn lè má ṣe máa àrùkìyàtò nàwáni àrùkìyàtò ṣàríyà wọ̀rùkìyàtò ṣìrìkìyà àṣàìtàníyà léyìí tí ó dàrú nílẹ̀ yorùbá wa yìí òun náà ni pé rúkìyà méjì làwọn yẹn máa ń ṣe rúkìyà èyí tó jẹ́ tàdúà tó bá ṣẹ̀ríà mu àbí rúkìyà tó jẹ́ pé ọba tẹ̀ bọ̀ mu ó lè wá jẹ́ pé èdè lárúbáwá náà ni wọ́n máa ń sọ wàbí ká máa ń ṣe èdè yorùbá tí wọ́n ṣe èdè lárúbáwá wọ́n máa ń pe àwọn ọkọ̀ àlìjànú burúkú kan wọ́n ní rúkìyà náà ni pé kọ́ wá ran ẹni tọ́rẹ̀ ẹni tí ọ̀gbádùn yìí kọ́ wá ràn lọ́wọ́ àbí kọ́ jẹ́ pé ọ̀fọ̀ ni wọ́n máa pa tí wọ́n máa pọ̀fọ̀ tí wọ́n máa pe àyájọ́ tí wọ́n máa pe ògèdè ohun náà ni tó ní ṣe pẹ̀lú ìwárà lọ́wọ́ pẹ̀lú ṣètọ́ àrùkíyà tó ṣàríyà ẹ̀rí rúkíyà tó bá ṣàríyà mú tẹ̀kúnnù bí àyàtì kùránìyà wà dé ẹ̀yàtì ni wà rí mínà nàbí òun náà ni ká máa ṣe àdúrà fúnra wa àbí ká máa ṣe fún ẹni tádàwò bá yóò wá jẹ́ àyà kùrán lámàkà yóò sì jẹ́ àwọn àdúrà tá nàbì fi lé wa lẹ́nu wàkàlá mi tọ́yìbì fi al-ista'ana billah wahdahu la sharika lah àbáwọn ọ̀rọ̀ míì náà tó jẹ́ pé àdúrà ni àmọ́ ọ̀rọ̀ tó dáa ni tó jẹ́ pé àáfin wàràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run nìkan kì í ṣe pé àáfin pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run wa ruqyatu shirkiyya ẹ rí rúkìá èyí tó jẹ́ tẹ́bọ́ iye alifadu mubhama la ma'na laha wa laysat mafhuma òun náà sẹ̀wọ̀n pa àwọn alátẹ̀wọ́ wọn láwọn èdè kan tí wọ́n máa ń pè tí gbogbo àwọn tó wà nílé ìjọsìn onímọ̀ tó mẹ́ ọ wà nínú táwọn èèyàn gbé wọnú ẹ̀sìn ti wà yìí náà tí wọ́n máa ń pè àwọn èdè kan lẹ́nu tá a béèrè ìtumọ̀ rẹ̀ tá a nímọ̀ ìtumọ̀ rẹ̀ àbí kéèyàn máa kí àwọn àdìjànú kéèyàn máa kí èṣù látara rókè àtẹ̀yàn ṣe nílẹ̀ Yorùbá wọn máa pè gèdè lárúbáwá rẹ̀ náà wà bí ká máa ní samharusu ṣètọ̀nùsù gbogbo àwọn eléyìí sì kò nítumọ̀ nínú èdè ẹni tó bá fẹ́ so lókè fún yàn ó gbọ́dọ̀ jẹ́ pé àyà fún yàn tí ó sì ka àwọn àdúrà tó nítumọ̀ tí ò sí ẹ̀bọ ń bẹ̀ rárá látara bẹ́ẹ̀ ọlọ́run lè gba onítọ̀hún lẹ̀ nípasẹ̀ rúkìá náà aladillatu ala wa sunna a ká gbé èèyàn lọ́dọ̀ àfọ onírúkíyà tó dúró déédéé tó jẹ́ pé yóò ka àwọn àyà yìí lé lérí onítọ̀hún sì kúrò nínú ìdè tó wà ìdè ń bẹ jàmá ìdè ìdè wà ṣètọ́ ní sì máa ń dé èèyàn pẹ̀lú ṣẹkẹṣẹkẹ rẹ̀ àwọn tí sì máa ń dé iná làwọn tí wọn bá dúró tọ́lọ́hún àbáwọn tí wọ́n fàdúrà lẹ̀ ó ní ìgbàgbọ́ àmọ́kọ́sàdúrà àbáwọn tó tara bọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó bá ti ń ṣe ọlọ́run ọba ipa ìṣọ́ máa o gbogbo tọ́lọ́ ní mọ̀sí mọ̀sí mọ̀sí tó bá ti ń ṣe ipa ìṣọ́ máa o ọwọ́ àtàrà bẹ̀sẹ̀ tán ọ̀daràn tán ọ̀wà lójútó ara rẹ̀ mọ́ rúkìá lókù tí wọ́n ṣe fún ọ ààrẹ ọlọ́jọ́ gbọ́rọ̀ rúkìá lókù tí wọ́n ṣe ọmọ tó wí mọ́ òun ìwúkúwì rúkìá lókù tí wọ́n ṣe fún ọ òun bínú òdì nǹkan jẹ́ onídìí rúkìá ojú burúkú ó wù ọ ojú burúkú bẹ aláìní haq anábì ní ojú ni wọ́n ta ọ́ lọ́fà ọmọ tó ń pè nìkan tààyàn lọ́fà òun náà nìkan sàṣìyàn wọ́n rán lè jànú sí ọ ó sì wọ́ra rẹ ó bẹ̀rẹ̀ sí da ọ láàmú àbí bẹ́ẹ̀ sì kọ́ ojú burúkú wọ̀ ìkan wá ń bàjẹ́ nu ayé rẹ nu àlàáfíà rẹ sórí tó kù òun náà ni pé kó ṣe dúkìá fúnra rẹ àbí kí wọ́n gbé ọ àáfà súnà tí ọmọ nípa rúkìá tí ó ṣe rúkìá fún ọ sọ wàrà àáfà súnà yìí náà kì í ṣe pé òun gan ló fẹ́ gbà ọ lẹ́ẹ̀ àfáà yẹn ọfẹ́ sàdúrà náà ni ayàlẹ̀ kùránì ni ọkà ọlọ́run wa wọlá agbára ìtọ́wànú kùránì yóò wà tù ọ́ lẹ̀ ọlọ́run bá ní wọn nana zilim náà kùránì máa wọ ṣèfà wà ráhmà ọlọ́run bá ní àtẹ̀sọ̀kalẹ̀ sínú alukùránì ìwòsàn àti ìkẹ́ lèlè mọ́mìnì fún gbogbo àwọn tí wọ́n bá nígbàgbọ́ ìwọ tó fẹ́ sorókèyà ó gbàgbọ́ ẹni tí wọ́n fẹ́ sorókèyà fún òun náà gbàgbọ́ wala yazidu dhalimina illa khasara ọlọ́run bá ní gbogbo àwọn tó bá jẹ́ lẹ́bọ àwọn tí wọ́n wọn ò ní ráǹfààní kankan nínú rókèyà bí ìbá jẹ pé òfò ní ọba wọn nítara pé wọn gbọ́ lọ́n gbọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìpìlẹ̀ nínú rókèyà òun náà ní kéèyàn máa ṣe fúnra rẹ̀ kọ́ máa ṣàdúà ọlọ́wọ́n bá ní àmà yujibu al-mutarra iza da'ahu wa yakshifu as-su' ọlọ́wọ́n bá ní ẹni tára ní ẹni tára ní tí wọ́n ń gbé dìgbàdìgbà káàkiri tára ní ọlọ́wọ́n kí ẹni tára ní gan kó pe ọlọ́run bọ́bá wá pe ọlọ́run ọba tán tí ọba tètè dáhùn kò sí tó burú kó nìkan ṣe rúkìá fún àwọn nǹkan wọn lè bá alhassan al-basri ọ̀kan náà wọn lè fa wa tábìí ni òun ọ̀rá nàbí àmórí àwọn sàhábà wọ́n wá lọ́lẹ́bà wọ́n ní ọdún Allah lana mọ́sẹ̀ ìsàdúwà fún wa wa asal basari ọwá ní ọdún òun lè anfusikum antum mutarun wa antum awla ijaba ó ní ẹ̀sàdúwà fúnra yín ẹ̀dẹ̀ ẹ̀sàdúwà fúnra yín ẹ̀fàdúwà tèmílẹ̀ ẹ̀lẹ́ bẹ ọlọ́run torí pé ara ní ibẹ̀ sí wáyé káàrọ̀ ọmọ nìyàn gan kí ni wọ́n á ṣàdúrà pẹ̀lú ara níní ọlọ́run máa tètè gbàdúrà yẹn òwe ìṣù ọ̀lùkọ́rí ni nínú àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sàhábà ni ó jẹ́ àfágbà wọn lè ó ní àrùn kan láti ń dá aláàmú dá àbí nọ́ọ̀sì ó ṣàdúrà fúnra rẹ̀ wọ́n bára àbí ìdínilá ìtàhálà ó sì lálàáfíà láìsí pé ọlọ́dà fún orúkẹ́yà anabi sallallahu alaihi wasallam ó jòkójọ́ kan ọ̀kan náà sọ́ábà wà bá onírà nabi oní ara ń tamí ara ń romi ara ń nimi anabi ní dáa yadaka ala mawdil alam bí ọwọ́ rẹ lé ibi tí ń ta ọtí ń rí wọn kọ́ wá sọ lẹ́ẹ̀mẹ́ta pé bismillah bismillah bismillah kọ́ wá sọ pé a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadiru anabi ní sọ ó sì sọ bẹ́ẹ̀ àrẹ sí ya anabi ní kọ́ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ó sọ bẹ́ẹ̀ àrẹ sí ya a'udhu bi izzatillah mọ̀ ń wàṣọ pẹ̀lú títóbi ọlọ́run wa qudratihi àti pẹ̀lú agbára ọlọ́run min sharri ma ajidu wa uhadhiru níbi aburú nǹkan tí ń dàmí láàmú yìí ànábì ni kò ṣe rúkìá fún rẹ̀ ìtumọ̀ ní pé ìpìlẹ̀ ní kéèyàn ò ṣe fún rẹ̀ àmọ́ tí eré ọba kú mọ́ téèyàn máa ti ń ṣẹlẹ̀ mọ́ mo ṣe ń dákú ní ń dájí ní pé ń tàwọn ń rò òun kò tí ó ṣe kò kéwú kéwú òye nǹkan kírun lásán ni ọmọ nǹkan kan tó lè wí èyí sàdúà ẹ̀dàkùnrin sànú ẹ̀ káwọn afá kan ṣe rúkìá fún káṣe rúkìá wa yìí òun gangan nípìnlẹ̀ anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni nínú àwọn seventy thousand tí ó wọ alijanna tí wọn ní sísèrè ọsẹ tí wọn sì ní jìyà wala yastariqun anabi ni àwọn tí wọn èyí lè bá àwọn afá kan ṣe rúkìá fún wọn wọn gbọ́ lọ́ngbọ́dé seventy thousand tó jẹ́ pé ọlọ́run ọba Allah yóò fi sálì jẹ́nà bìdí ó ní hisabin wala azab wọn ò ní jìyà ọlọ́run òsì ní sèṣe rọ́ṣẹ́ àwọn kò sí nínú èèwọ̀ kéèyàn ọlọ́lẹ̀ bá fa àkóṣeré àfúnyàn tí ipa ọba kà á mọ́ èèyàn ya olódo gbogbo tí wọ́n kọ pátákó sí ètò yìí ń bẹ̀ sá jòkó tì èsùn yẹn jòkó ọmọ primary six eh, kọmọ abc délẹ̀ kọmọ alibata asade yá ẹ̀sọ́ lókè àfún èyí tí ń bínú tí ń kọ ìyàwó lẹ́lẹ́mẹ̀wá ni ẹ̀sọ́ ló kéyà fún ó bínú bínú débi pé gbogbo ọkọ tó bá ti fẹ́ bí ògùn wọn lọ́bẹ̀ yọ̀dọ̀ mi gbóná lé wọn lérí àbáṣídì ẹ̀sọ́ ló kéyà fún èso ti gbàbọ̀dè sára rẹ̀ bẹ́ẹ̀ yàrá lè sorókèyà fúnra ẹ̀ kò sí tó burú kéèyàn lọ́lẹ̀ bá àwọn èèyàn kan sorókèyà fún ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wáyé ọkàn lóhun ọ̀fẹ́ yàwó mọ́nà ni oníbòhùn sí wáyé òun níyàwó ètò wọ 40 50 years ọlọ́hun èsì tán èso kan sọ fún pé ẹni tí ò níyàwó láyé náà ń gbáyé àbólóhùn ọlọ́kọ̀ bọ̀rọ̀ àlìjẹ̀nù kan sáà ń disturb rẹ̀ gbogbo ẹni tí wọ́n fi hàn án wípé eléyìí ńkọ́ adéko wù ú eléyìí ńkọ́ alóhùn ọ̀fẹ́ èwo la wá rí olóhùn orí nǹkan kan ẹ̀sùn ló kéyà fún ẹ̀dá kù nítorí pé àṣetáni ọ̀tá wa ni kò síbi tí ìsáṣe fún yàn anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi wọlé njọ kan ó wá ọmọ kékeré kan lọ́dọ̀ umu salama ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ anabi ní istadqi laha fa inna biha nadra anábì ní ẹ̀sẹ̀ lókèyà fún ọmọ yìí o nítorí pé àlìjẹ̀nú burúkú kan sí ọdún ajúmọ̀ ó sì ti jáde ìlápa àlìjẹ̀nú burúkú yẹn ó wà lára rẹ̀ ẹ̀sẹ̀ lókèyà fún. Jábìrì bin Abdullah olóńjó kọlọ́dà anábì ìjọ kan ó ní ní arákùnrin kan bá sáré wá ó ní àkekèé lọ́tàhùn àkekèé lọ́tàhùn Jábìrì ní àwọn jókòó lọ́dà anábì ìjọ náà arákùnrin kan wá dìde ní àwọn sàhábà ó ní wòjíṣẹ́ ọlọ́run ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ní man istata'a an yanfa'a akhahu falyaf'al ànábì ní gbogbo ẹni tó bá láǹfààní àti sàǹfààní fọmọ ìyá rẹ̀ pẹ̀lú kó ṣe rúkìá fọmọ ìyá ẹ̀ ànábì ní kó ya tètè ṣe ò kó fi súnmọ́ ọlọ́run bá wa adé pé ìpìlẹ̀ ìṣerúkìá fún yàn òun náà ni pé afẹ́ fi sàǹfààní fọmọ ìyá wa àwọn sahaba wọ́n lọ sí ìlú kan Abu Sa'id ó wà pẹ̀lú wọn dé ìlú náà wọ́n ní kan gbà wọ́n lálejò wọ́n láwọn gbà wọ́n lálejò gbà di àárọ̀ ọjọ́ kejì ni àkèké lọ́ba san baálẹ̀ lu wọn wọ́n bá wá bá wọn sàhábà wípé ẹ̀dàkùn ẹgbà wà gbogbo rúkìá àti wàtáwà mọ́ láti lò gbogbo ọ̀fọ̀ ìmọ̀ pé sọ àdìjànú gbogbo ẹ̀ ni wọ́n dánwò oró ọ̀lọ́ náà bá wá bá wọn sàhábà pé ẹ̀dàkùn àmọ̀ bóyá ẹnìkan bẹ́nu yín tó lè kàn kankan fún tí oró yóò fi lọ fàkọ́mọ Abu Sa'id Abu Sa'id bá dìde lọ́ba sọ rúkìá pẹ̀lú fatiha ọkà fatiha délẹ̀ fàbára àbí idinillah ọba yìí bá dìde ńlẹ̀ ó ní gbogbo tí ń ta òun tí ń ro òun gbogbo ẹ̀ ti lọ lọ́ba yìí bá fún wọn ní ọgbọ̀n ewúrẹ́ ipe òun bọ̀ wọn nígbà tí wọ́n dé ọ̀dọ̀ òjísánlá Muhammad sallallahu alaihi wasallam anábì wa sọ fún wọn wípé bóò ló ṣe jẹ́ àwọn ah, ẹnìkan náà àwọn ló ṣe rúkìá fún ọba náà anábì ni wa ma yudirihi annaha rúkìá ta ló tú àṣírí suratul fatiha fún ẹni náà pé rúkìá ni ipe àdúrà ńlá ni nítorí pé suratul fatiha tóbi púpọ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa bí ọba rẹ̀ ọ tí ò lójú tó mọ́ àbí wọn ọmọ ti ń ṣe ọ wọ́n ṣe tẹ́sítì wọn làwọn ò rí ti ń ṣe ọ ọgbọ́n táwọn náà tí wọ́n sọ fún ọ pé ẹ lè fi ẹsẹ̀ ilé tọ̀ ọ́ sórí ẹsẹ̀ ilé tí wọ́n gbà lérò òun náà ni pé òòsà tẹ bá gbàgbọ́ ẹ lè bẹ́ẹ̀ kó fún yín lálàáfíà eléyìí ti kọjá ọ̀sibítù sórí bọ́rọ̀ bá ti dà bẹ́ẹ̀ rókìá ló kù tó ṣe sórí tó wá sọ rókìá tí nǹkan wọn ò tí ì lọ ó tún mọ̀ sí rúkìá náà ni tọ́ba kú pé ẹbọ ni kò wá ṣe ọ sọ fáwọn èèyàn pé bọ́ba ti kẹ́bọ kó o sì mọ́ lọ sàárè kó o kú ó dùn mọ́ ojú kọ wà láyé lọ nítorí pé ọ̀padà kú náà ni ọ gbọ́dọ̀ wá kú lérí ẹbọ nítorí pé ọba ti kú lérí ẹbọ gbogbo sẹ́ẹ̀rẹ́ rẹ tó ti ṣe pátápátá ọlọ́run bò nígbà mọ́ ọlọ́run ní láyé aṣọ́rákítà láyé àbátọ́nà amaluk ọlọ́run bá ní rí anábì bó ṣe tún wájú mi tó bá ṣe ẹbọ kún gbogbo sẹ́ẹ̀ tó ń ṣe yìí ẹbọ wọn sì ba gbogbo sẹ́rì rẹ̀ jẹ́ tó ní bá nǹkan wájú ọlọ́run ọba mọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn ẹ̀rí tá a mú wáyé ó jẹ́ àmọ̀ pé wọ́n máa ń ṣe rúkìá fún yàn a máa ń gbéyàn lọ síbi wọ́n ti ń ṣe rúkìá ṣòrótù àrúkìá àṣàríyà ẹ wàá rí rúkìá tá a fẹ́ ṣe yìí ẹ̀yọ́ máa yá mi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà lónìí ni wọ́n ń pé àwọn náà ń ṣe rúkìá àwọn náà ń ṣe rúkìá ẹ máa gbá lára yín bọ̀ ẹni bá ya wèrè ẹ máa gbé bọ̀ ẹni bá ṣubú ẹ máa gbé bọ̀ ẹni tí òbí máa bọ̀rọ̀ ẹni tá àlìjànú lè sọ kálukú náà ní sọ bẹ́ẹ̀ wọ́n ní májẹ̀mú rúkìá tọ́jẹ́ ti tọ́lọ́hún á ń nàbí kàdámìlá àyà kùránì ni wọ́n kà tó bá ti kó láyà kùránì wọ́n ní ẹ jìnnà sí àbí kó sì jẹ́ àwọn àdúrà tá ànábì ṣe kí ni tá ànábì sọ̀rọ̀ sọ́là tó ní ká máa ṣe fẹ́ni tí àlìjànú bó bá kọlù àbẹ̀ tó bá ní sọ̀rọ̀ àbáwọn ọ̀rọ̀ tó dáa tó pé kò ṣe ẹ̀bọ́n bẹ́ẹ̀ tá a fi ń wá ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́ ẹlẹ́ẹ̀kejì àǹtakùnà khaliyan mina shirik kò gbọ́dọ̀ ṣe ẹ̀bọ́n bẹ́ẹ̀ gbogbo ọ̀fọ̀ ti wà nílẹ̀ yorùbá ń bí bí iná bá jóyàn àbí àkèké bá tààyàn nílẹ̀ yorùbá ti wà yìí náà àwa náà ní rúkè àtẹ̀bọ̀ tó jẹ́ pé àmọ́ ń pè ni wọ́n ń pè ní ògèdè àyájọ́ wọn ọ̀fọ̀ eléyìí ẹ̀ṣẹ̀ ni ẹni tí bá ń ṣe eléyìí ẹlẹ́bọ ni torí pé ìyẹn wà ràn lọ́wọ́ pẹ̀lú èṣù ni ẹni bá sì wà ràn lọ́wọ́ pẹ̀lú èṣù onítọ̀hún ó ti kúrò nínú àwọn ẹ̀rù ọlọ́run ọba wa lẹ́yìn náà àǹtẹ̀kùn nàbẹ̀ lókàtàlà àrọ̀bíyà lálẹ́ àjẹmíyà dúkìá tẹ́yìn ọba ṣe kọjọ́ èdè Lárúbáwá kọjọ́ èdè Lárúbáwá kọ́mọ̀ jẹ́ àwọn èdè kéde tẹ́yìn kan máa pọ̀fọ̀ tí wọ́n ní èdè tí ń sọ wọn nìkan gbọ́ rí o ọ̀kan jọ ní onínú àwọn dúkìá tàwọn táwọn máa ń ṣe oní dàmbánsà dàmbá kàràǹkàràǹdà sábàlì sábàlì bàtúnà Allahu Karimu wákì mo ní Allahu Karimu wákì yẹn onítùmọ̀ ọlọ́run ọba lọ́bọ ọlọ́rẹ̀ ọba tí sọ̀yàn kí ni tuma dàmbánsà dàmbá kàràǹkàràǹdà ṣe gbogbo àwọn èdèkéde yìí àwọn àlùfáà ní ibi ọba ti dé tí wọ́n ti ń ṣe kárakára ń da sábàdì sábàdì bàtúnà wọ́n ní kò kó ń bẹ̀ nítorí pé ohun èso ni èso ni wọ́n máa kìlẹ̀ ọlẹ́rí ọlọ́mọṣà sọ níbẹ̀ adáàbò rọ́ọ̀kì ẹni tí ó ṣe rókèyà fún yàn àfún rókèyà alákọ̀ọ́kọ́ yẹn kúnnà mọ́mìnà kọjá àfa tó ní imáni sọ́lọ́ nìkan tí ìsáfà ti máa ń gbàgbàdá kanẹ́lẹ́kùnlé ìsáfà ti máa ń gún eré olóńgbò àti àtàrí papọ̀ yóò ju olóńgbò sí rí iná láàyè kọ́mọjà àfẹ́ ẹlẹ́bọ ó sì má jẹ́ àfọ́nibídíà àfọ́nibídíà okò àlìjànú ń bẹ lọ́dọ̀ wọn rẹpẹtẹ kọ́ jẹ́ àfa mọ́mìn tó ń gbọ́ lọ́wọ́n bá láàtọ́ fẹ́ pè tó gbàgbọ́ lẹ́yìn náà àyẹ̀kú ní àárẹ̀fọ́n bíi àyà àtìlẹ̀ kùránìyà kọ́ jẹ́ àfa àti kùránì dá lẹ́nu ẹ̀ kọ́mọdé pé yọ́ máa pèpè púpè yóò lòun ka kùrán àyẹ̀kú ní mọ́kànlẹ́sọ̀ ẹni tí ó jẹ́ àfa òrókè àyíkọ́jẹ́ àfa àtọ́jẹ́ pé òrókè àtọ́fẹ́ ṣe yìí wọ́n fẹ́ ṣe nítorí ọlọ́run ọfẹ́ fi ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní kì í ṣe rúkìá tí ń ṣe nítorí owó gbogbo àwọn tí wọ́n máa ń ṣe rúkìá nítorí owó ẹ rí i pé ọlọ́run máa yọ ìmọ́lẹ̀ kó lẹ́nu wọn ìpìlẹ̀ rúkìá òun náà ni pé ọfẹ́ fi ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní nítorí ọlọ́run kọ́lọ́run lè bá ṣàánú ẹ̀ ayẹkùn mọ̀tà àmú halala lẹ́yìn náà àfa àtọ́fẹ́ ṣe rúkìá kọjá àfa àti ń jẹ oúnjẹ látara iṣẹ́ ogun rẹ̀ halali bóyá wọ́n bùn àbóníṣẹ́ kan ti ń ṣe tó náà fi ń ṣe kíni tí fi ń rí owó halali ẹni tí máa ń jẹjẹ kú jẹ tí ń jẹ haram dúkìá rẹ̀ ò ní sànfàní lẹ́yìn náà yẹ tẹ́ni bá máa harama Allah min al-ma'asi ẹni tí wọ́n sì ń ṣe dúkìá fún yàn yóò jẹ ẹni tó jìnà sí gbogbo tọ́lọ̀ ń ṣe léèwọ̀ tọ́lọ̀ ní ọ̀dà ọ̀fẹ́ ṣe dúkìá fóbìnrin láì sọkọ rẹ̀ ń bẹ̀ níta àfáwọn ṣe haramu ni àbí ọkọ rẹ̀ ń bẹ̀ ń bẹ̀ ọwọ́ gbówó lóbìnrin lérí olóhùn ṣe dúkìá ọgbówó irú eléyìí ni rúkìá rẹ̀ ò ní sàǹfààní torí pé ọlọ́run ní ẹ má wò ìwọ̀ tí wọ́n gbọ́wọ́ léyìn lérí ọgbọ́wọ́ lérun rẹ̀ lérí inú obìnrin ọmọ ṣe rúkìá fún ọmọ fatẹ́gùn sílá ọkọ rẹ̀ ó sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n yẹ ṣe rúkìá fún obìnrin nìkan obìnrin gbọ́dọ̀ mú maharamu rẹ̀ wá bóyá bàbá ẹ̀ abẹ́gbọ́n rẹ̀ tó ti bàlágà àbábòrò rẹ̀ tó ti bàlágà àbọ́mọ adabu almarid ẹni tá fẹ́ ṣe rúkìá fún ẹ̀kọ́ tó yẹ kó náà ní an yakuna mu'minan bi ruqya an yakuna mu'minan billahi ta'ala ẹni tó fẹ́ ṣe rúkìá fún náà ó náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbàgbọ́ nínú Ọlọ́run tó bá fẹ́ rúkìá yìí kó tètè ṣiṣẹ́ lẹ́yìn náà kọ́ wá gbára lé Ọlọ́run ọba pé ọ̀dọ̀ Ọlọ́run ọba ni ìwòsàn wà kì í sọ̀dọ̀ àfa àtọ́fẹ́ ṣe rúkìá yìí àfa àtọ́fẹ́ ẹni tí ó fún lálàáfíà gan kì í sàfà yẹn Ọlọ́run ọba ni kó so ẹ̀mí rẹ̀ mọ́lọ́run kó mọ̀ so ẹ̀mí rẹ̀ má fà àti ṣe fún lẹ́yìn náà kẹsàrà tó dùá lẹ́yìn náà kóhun náà kọ́ ọmọ wa dá sàdúà fúnra rẹ̀ yàtọ̀ sí èyí tí wọ́n ń ṣe fún kó sì máa ṣe sàárà lẹ́yìn tó níbàmú pẹ̀lú súnà lẹ́yìn náà kó jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ tí èyí jẹ́ kálíjà ní wọ́n tètè kó lára yàn wọ́n sọ orókè àfún òun òfin wọ́n sọ orókè àfún ọ̀ngbọ́rin wọ́n sọ orókè àfún ọ̀njẹ́lẹ́dẹ̀ ọ̀mùtí ọ̀tàtẹ́tẹ́ ọ̀ngbówó òun náà ní kọ́ lọ lè ra ìwé kan tí wọ́n pè ní citadel of believer kọ́ wá lọ bí prayer twenty seven kọ́ ká láti Allahu la ilaha illa huwa àdé Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad ọmọ ká láàárọ̀ ètò bá lò láàárọ̀ lẹ́yìn àṣùbà tó kàn yẹn ń ló lò títí tó fi rọ̀lẹ́ ètò bá kà lẹ́yìn àṣírí ń ló lò tílẹ̀ ẹjọ́ kejì ó fi máa ó tún bẹ̀rẹ̀ ìjọ kejì náà bó ṣe máa lo ayé ẹ̀nu èso oníkọlù àlùjáná bú àwọn olójú bú àwọn alásàsí bú wọ́n gbé ọtí wọn ò ní rí ọ dárí mọ́lẹ̀ aburú kankan ò ní ṣe ọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni kọ́ ọmọ ká kò sí ìdáríà lẹ́yìn gbogbo ọ̀run kọ̀ọ̀kan kò sì máa ká kó tó sùn lẹ́yìn náà a'udhu bi kalimati llahi tammati min kulli shaytani wa hama wa min kulli ayni lama ọmọ ká dáadáa kọ́lọ́ ń sọ níbi ọ̀fà ọ̀fà ojúkojú kọ́mọ wọ̀ọ́la ọmọ ká suratul falaki dáadáa suratul nasi dáadáa anabi ní falaki àti nasi ala ukhbirukum bi afdala ma yata'awwadhu bihi al-muta'awwidhun anábì ní ẹ̀ẹ́dì ń sọ fún yín súrà méjì kan tó jẹ́ pé òun ló tóbi jù nínú àwọn àdúrà téèyàn máa fi ń sọ́ra anábì ní umal falak wa nas òun náà falak àti nas ọmọ ká lẹ́yìn irun kọ̀ọ̀kan ọmọ jẹ́ lẹ́nu lẹ́yìn náà nínú àwọn àdúrà tá a máa ń ṣe òun náà ni asálùlá àlàzíma rabbal arshil azim an yashfiyak a máa ń ká àṣẹ ní tá à ń ṣe lókè àfún asálùlá àlàzíma rabbal arshil azim an mo pè ọlọ́run ọba tó tóbi jù ọba tó ní aláràṣí tó tóbi jù kọ́ bá ń fún ọ lálàáfíà anábì níbẹ̀ yẹn bá ń kà bẹ́ẹ̀ àfikọ́ lọ́n fún tọ̀hún lálàáfíà suratul baqara ká máa kà nínú ilé wa rúkìá ni suratul baqara ǹjẹ́ ká máa gbọ́ kẹsẹ́ẹ̀tì koran ṣé rúkìá ni àwọn afáà ní ọ̀nà ṣe jìnnà síra wọn ẹni tí ń ka rúkìá yẹn ó lè ti kú láti bí twenty years ẹlẹ́ẹ̀kejì oye irin ní sọ̀rọ̀ àti ke kì í ṣe ẹni ẹni ń kà bí ìbá ń ṣe rúkìá ọ máa kà á atẹ́gùn ọmọ jáde lẹ́nu rẹ̀ sẹ́ni tó ń kà fún kíkà yẹ ká máa koran pẹ̀ lẹ́nu òun náà ni wọ́n pè ní pé yẹn ń ṣe rúkẹ́yà bọ́tí yẹn máa ń play koran nínú ilé kò sí tó burú bẹ́ẹ̀ kí yẹn máa gbọ́ àmọ́ ká wá sọ di rúkẹ́yà wọ́n ní kò ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn wa kọ́lọ́mọ́sẹ̀ ìsànú wa fawaidu rúkẹ́yà àǹfààní rúkẹ́yà alákọ̀ọ́kọ́ ẹni tí máa ń ṣe rúkẹ́yà ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìmọ̀ṣerúkíà ìmọ̀múyàn súnmọ́ ọlọ́run ọba wa lẹ́yìn náà ìmọ̀ṣerúkíà kìí jẹ́ kéèyàn gbọ́dọ̀ àwọn adáfá àwọn aláwo àti gbogbo àwọn oúnjẹ́làbí àwọn olóògùn àwọn lẹ́bọ kò ní jẹ́ kéèyàn máa lọ́dọ̀ wọn tẹ́ ìmọ̀ mójútó rúkíà nítorí pé tádàbọ̀ bá ti dé ọ̀nà méjì náà làwọn yẹn máa sá sí inú kan lè ṣe rúkíà lọ́dọ̀ àfọ̀n rúkíà àbí kan lọ́dọ̀ àwọn bàbá ọlọ́fọ̀ àwọn bàbá abọ̀rìṣà ọ̀kanú méjèèjì náà ni kọ́lọ̀ ń sọ ní níbi ìbọ̀rìṣà lẹ́yìn náà ẹ̀mí yẹn balẹ̀ púpọ̀ lẹ́yìn náà àwọn èso wọn máa sá fún yàn tẹ́yìn bá ń ṣe rúkẹ́yà abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọdé wọn máa gbé àdìgbàdìgbà káàkiri àárẹ̀ tí ò ọlọ́mọdé ọ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa àdáwò ńlá àjálù ńlá kéèyàn máa wúwo kúrò kọ́ máa sọ̀sọ̀kúsọ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ wa alaykum salaam wa rahmatulahi wa barakatu adá ọpẹ́ fún Allahu subhanahu wa ta'ala tó ṣe rọrùn fún àwọn sheikh wa fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullah láti dá wa lẹ́kọ̀ọ́ nípa rúkìá àwọn ìran tó pín sí àti àwọn ẹ̀kọ́ àti àwọn àǹfààní táàdì lábẹ́ pé ká máa ṣe rúkìá àbí Allahu subhanahu wa ta'ala kọ́lọ̀mbà kó má ṣàbà fi wọ́n lẹ̀ lórí dáadáa ẹ pàdé wa lọ́la lórí ètò al afa níbi tá a ti máa tẹ̀síwájú pẹ̀lú àwọn onírànran àwọn àlàyé ẹ̀sìn àbí Allah subhanahu wa ta'ala kó má ṣàì máa ṣẹ́ nìkọ̀ọ̀kan wa kù ju kọ́lọ̀mbà kó má ṣàì ṣẹ́ nìkọ̀ọ̀kan wa kù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh